ẹ yé bá àwọn tí wọn ò tí ì fẹ́ yín sùn mọ́ ṣó yẹn báyìí nísìnyí especially ìwọ tó jóbìnrin sórí ọ̀pọ̀lọpọ̀ késìsì àwọn zina àwọn àgbèrè yìí àwọn x náà máa ń trace ẹ̀ bájù many cases of adultery can be traced to x sórí bọ́ǹdì tó ń create nísìnyí pẹ̀lú ẹni yẹn ìwọ lè ti wà carried away kòrò wípé a yóò fi ọ sórí tẹ̀ bá ilé fẹ́ra yín ìwọ obìnrin ló máa affect jù ọlọ́run gbọ́ Ṣé o rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin, ẹni tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ ni wọ́n máa ń wá. Pàápàá jùlọ tó bá ti bá wọn sùn tàbí tó ti lọ, tó ti lọ ń play wife role, tó lọ ń fọṣọ, tó lọ ń dáná fọṣọ sebẹ̀ nínú ilé wọn. Ọlọ́run gbọ́. Ṣé o rí ọ̀pọ̀lọpọ̀ majority àwọn tí wọ́n ní problem yẹn, tẹ́lòmí ò tí ẹ lè concentrate, ẹlòmí ò ní bọ́kọ ẹ̀ sùn for years, ẹlòmí ò ní gbà fọkọ, ọkàn rẹ̀ ò sí lọ́dọ̀ ọkọ mọ́, kò sí ìfẹ́ mọ́ ni. Ẹlòmí ọ̀dọ̀ ex tó ti fẹ́ for years you can have exes especially tí ò bá ti jẹ́ pé bóyá ẹ ń bára yín sùn relationship can be platonic yes àìmọye relationship tí ò bá ti ṣe pé ẹ̀ ń dóra yín kò sí wàhálà bẹ́ẹ̀ ṣóore yìí tẹ́ ẹ̀ ń dóra yín hùn ọlọ́run bá ń gbọ́ ọlọ́run má jẹ́ kó kó bára ẹ̀ bí o bá fẹ́ bú mi kó o bú mi kò sí tó kàn mí torí níjọ́ mo sọ̀rọ̀ tó fara pẹ́ kínní èèyàn kan ní èmi ń create phobia i'm not creating phobia or fear in anybody's heart Èmi ni mo mọ iṣẹ́ yìí tí mò ń ṣe. Mo dẹ̀ mọ àwọn messages tí mò ń receive every day. Mo realize pé ìṣòro tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ní, X ni wọ́n ń kó wọn sínú ìṣòro majority. Ìtàn ti bá X ṣe. Kí ló dé táwọn ọ̀pọ̀lọpọ̀ single mother mi tún lọ máa ń dó baby papa? Tán gbọ́mọ, tán ti, tán ti lọ́kọ mi ò, they will still go and be sleeping with their baby papa. Sórí that bond is so, is a mystery. Bond tó máa create tó bá bá sùn, mystery ni ó bẹ́tà kó mọ̀ tiẹ̀ ní don't even have it in, in memory at all i'm telling you ìwọ tó bá mọ̀ pé probably bóyá o ti bímọ kan rí àbí bóyá o ti ṣe ìkankan rí rọra wá bó ṣe páàkì ara ẹ off ṣé o àwọn boyfriend tẹ ló ń dó tẹ ló ń bá sùn yẹn you are just creating unnecessary bonding with them even kókọ̀ la tẹ́fẹ̀ẹ́ ra yín kò tí ì dìtámì wípé ẹ ti di ọkọ àti kò dẹ̀ lè affect ọkùnrin much ìwọ ló máa affect tẹ́ pé ẹlòmíì tó tún fẹ́ yẹn wà wá lọ kó ṣòro fọ́rùn ẹni yẹn imagine ẹni tó ń dó ń sìn oko rẹ̀ bóyá oko eight inches oko seven inches ni ní ibẹ̀ lábẹ́ rẹ̀ tó ti wá gbẹ́ kànga kànga bọ́ọ̀hò ló ti gbẹ́ sí òbò ẹ̀ o wá fọ́kọ ìyẹn ò ní jókòó five inches lọ tọ́lọ̀ ń yan tó rọra yàn fún jẹ́jẹ́ báwo lìwọ tó ti ń dóko eight inches seven inches báwo ni o ṣe fẹ́ maintain relationship àbí home pẹ̀lú ẹni tó lóko five inches kò ṣeé ṣe àfi tó bá yẹ pé kótó tí ń dó tẹ́lẹ̀ yẹn kò kò tóbi tó ètò ṣẹ̀ṣẹ̀ rí yìí nísìn tàbí ètò ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí ẹ yéé bá àwọn boyfriend sùn mọ́ ẹ yéé dó àwọn boyfriend ẹ kó kúrò nínú ilé ẹni tí ò tí ì fẹ́ yín ẹ lọ gba ilé ẹ lọ wá ẹ wá àwọn tẹ tó o bá mọ̀ pé o ní accommodation problem lọ wá àwọn tẹ́jọ mọ scott kẹjọ dáwó kẹjọ mọ gbé ṣùgbọ́n pé o ní accommodation problem wá kó lọlé ọkùnrin ẹ ó mọ̀ pé èfọkùnrin kò pé èfobìnrin kò mọ̀ pé èfobìnrin kò mọ̀ pé èfóbìnrin ìwọ ló máa fi pé bóyá òun maintain relationship òṣì wèrè kan ọkùnrin nílò obìnrin ju bóbìnrin ṣe nílò ọkùnrin lọ bẹ́ẹ̀ ni but society ti project ẹ̀ making a woman to think wípé ọ̀ wúlò ọ̀ ní wúlò kankan tó o bá tó tó o bá ní ọkùnrin ẹ wà á mọ bára yín sùn kiri láì jẹ́ pé wọ́n fẹ́ yín sórí tọ́lọ́n bá tún wá lọ tó bá tún lọ kó bá rẹ̀ tó jẹ́ pé nìyẹn tún lọ jẹ́ bóyá narcissist ni láwọn tán máa ń mess up ayé àwọn victims wọn ló wá gbàgbé sùn lọ ló wá ya hòhò ẹ you are in trouble ẹ eh. oh my goodness kéèsì kan wà tí mò ń treat lọ́wọ́ báyìí tẹ́ pé mo gbìyànjú ẹ̀ títí pé kí n má gbé sáfẹ́fẹ́ bẹ̀ bí ṣe ń lọ yìí á padà á padà gbé máa yẹn sọ online because ó ti gbowó gbowó gbowó gbowó lọ́wọ́ lady yẹn ó ti kọ́kọ́ sẹ́ndì kínní yẹn sọ́kọ lady yẹn gan tọkọ rẹ̀ ti lé ńlé báyìí Imagine kó níyàwó, kọ́kùnrin kan dédé sẹ́ǹdì ìhòhò ìyàwó ẹ̀ sí ẹ. Ó dẹ̀ ti ba, ó ti rún ìhòmù àǹtí yẹn. Already, ó ti mọ̀ pé òun ti lost yẹn ná. Ó tún wá ń threaten ẹ̀, gbogbo owó ọwọ́ ẹ̀ ló ti gbà tán. Ó sì sọ wípé ó fẹ́ òun dé level pé kódà ó ku ọ̀sẹ̀ kan káwọn marry ló já òun kulẹ̀ ni ò mọ́. Níbi tó, òun ló betray àǹtí yẹn. Ó tún ba ayé ẹ̀ ó ba home ẹ̀ débi pé kò ní home mọ́ ń sìn ẹni tí ò bá tí ì fẹ́ yín ẹ yé bá wọn sùn ẹ yé finú tán wọn àìmọye àwọn tán wà nínú ìbànújẹ́ báyìí nítorí x kò sífẹ̀ẹ́ kankan tẹ́nì kankan lè ní sí ọ wọ́n trust ọkùnrin dé level pé kó lọ mọ́ bá sùn kó lọ kó lọ sínú ilé ẹ̀ ẹ̀ kò mọ pay fóbìnrin ẹ yé láàbò lẹ̀ ẹ yé fẹ̀bò fáwọn ọkùnrin tó bá ti ṣe rí mọ́mọ́ ṣe mọ́ èmi ọmọ wàásù mo máa ń sọ ìrírí àwọn èèyàn ni ọlọ́ọ̀ bá ń gbọ́ um ó mà péè fọkùnrin kó péè fọbìnrin ẹ yéé báwọn ọkùnrin tó ń tì fẹ́yìn sùn mọ́ ọlọ́run gbọ́ kó it doesn't always end well o ọkùnrin láìkí kán máa fobìnrin ṣe yẹ̀yẹ́ tó o fi òpó nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn máa ń pọ́n èèyàn lé ni yóò ṣàpọ́nlé rẹ yóò yóò yóò yóò bò ọ́ yóò bo ìhòòhò rẹ yóò lọ rèé fi ọ́ yóò kọ́fà ẹ yóò sanwó yóò yóò sanwó orí rẹ ni àpọ́nlé wo ló tún jù yẹn lọ ẹni tó wáá gbé ẹjù sílé tó ń dáná fọṣọ ṣebẹ̀ ṣé wò wọ́n pé ó bò mọ́ ṣọ́kùnrin ọlọ́run gbọ́ ó kàn jẹ́ pé àwọn ọkùnrin míì wà tó ṣe pé wọ́n ní apply wisdom ni ẹni tó jẹ́ pé bòẹ́ ti ṣú gan láti ta ṣòro wípé tó bá wá délé tán ó lè mọ̀ fẹ́ẹ́ fi ọ̀gan mọ́ ọlọ́run gbọ́ because nísìnyí báyìí ẹni yẹn a ti pè é ó ti rí wípé ọ̀dájú pátápátá ni ọkùnrin yẹn ọ̀dájú ó tan àǹtí yẹn ó tan àwọn fámìlì ẹ̀dánwò tó lóhùn dòhùn kódà wọ́n ti wọ́n ti wọ́n ti máṣọ wọ́n ti wọ́n ti pò kìkì lọ pẹ́ ni ẹlẹ́ni ẹlẹ́ni fẹ́ má rí tí ó sì padà wá fẹ́ mọ́ ní ìsìn ìhòòhò ẹ̀ ló fi ń tẹ́rẹ̀tì ẹ̀ báyìí ó sì ti sẹ́ǹdì fọ́tò ẹ̀ sí mi bóyá a máa padà gbé máa yẹn sọ́ọ̀nláìn ní báyìí àǹtí yẹn ti ó ti má rí ó ti bímọ méjì bí ó ti kúrò nílé ọkọ ń because ìyẹn ìhòòhò ìhòòhò àtọ́dún bóyá ọdún keje tán ti jọ fẹ́ra wọn rí àṣé sì ń bẹ lọ́wọ́ máa yẹn ó sì lọ sẹ́ǹdì ẹ̀ àǹtí yẹn honestly àtòun àtọmọ méjì wọ́n ń wọ̀ sùn kiri kódà mo mo mo èmi gan mi lè picture ẹ̀ nínú ẹ̀mí mi ẹni tí ò bá tí ì fẹ́ ọ dákun tó bá tí bá sùn má bá sùn o tó bá sì ti ń bá a sùn dákun dá dúró stop sleeping with somebody you are not married to kò ń end well o tó o bá sì fi òhò ẹ tírẹ́tì ẹ sórí bond tó ń create ń sìn everlasting bond ni o kò lè parẹ́ ní mẹ́mórì rẹ ọlọ́run gbọ́ ó bẹ́tà kó mọ̀ fetí gbọ́ kó mọ̀ finú rò kó mọ̀ rò lọ́kàn kó mọ̀ picture ẹ̀ ju kó wá lọ practicalize ẹ̀ wo tó bá ti lè dóyàn you bond even in scientifically science says you release oxytocin that will bond you even scripturally scripture says when you join with somebody you become one pẹ̀lú ẹni yẹn imagine ẹni tó ti bẹ ti dóra yín for years tó wàá fẹ́ wo even kígbéyàwó yín kọ̀la kò tí ì mí ìpẹ́ ti dọ́kọ àtìyàwó sọ̀rọ̀ ẹni tó ń bá sùn yẹn èmi ò create phobia in your heart o but njó tiẹ̀ mọ ìrònú ẹ̀ gan sí ọ Eh, kò mọ̀ pé èfóbìnrin, kò mọ̀ pé èfóbìnrin. Tó bá lọ́kọ, tẹ́nìkan ní okó ọkọ ẹ̀ ń bẹ lọ́wọ́ òun, ṣé ó torí ẹ̀ kò kúrò nínú ilé ọkọ ni? Ó lè torí ẹ̀ lọ. Bẹ̀ tó bá lọ́kọ, tẹ́yàn kan sọ fún ọkọ ẹ pé òun ní hòhò ẹ lọ́wọ́, ọkọ lè torí ẹ̀ lé ẹ o. Mo ti sọ fún ọ pé ọkùnrin, àwọn sì lọ opportunity tó obìnrin ò ní. Ẹni tí ò bá fẹ́ ẹ má ba sùn o. Ẹ yé dóra yín kiri ilẹ̀, ẹ. Ó dáa. organ building and construction company gbogbo olóríire tó fẹ́ ra ilé tó fẹ́ ta ilé tó fẹ́ ra ilẹ̀ tí ó tún fẹ́ ta ilẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kàn sí iléeṣẹ́ organ building and construction company zero eight zero thirty three ten fifty eight sixty five òní nọ́mbà organ building and construction ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí á pè wọ́n ẹ jẹ́ ká pè wọ́n ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ àwa tá a bá nílẹ̀ náà tá a fẹ́ kọ́lé lé lórí Eh, àwọn competent um engineers ni wọ́n wà ní organ building and construction company wọ́n dẹ̀ máa bá wa kọ́ ilé wa to our taste tó ṣe wípé yóò fi wá lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀yọ́mọdé alternative therapy gbogbo àwọn olóríire tí a fẹ́ rà àgbo tá a sì fẹ́ mọ̀ báwọn ṣe distributor oríṣiríṣi àgbo lóríṣiríṣi ẹ jẹ́ á iléeṣẹ́ ọ̀yọ́mọdé alternative therapy zero eight zero sixty eight twenty two zero seven zero seven fún gbogbo àwọn olóríire tí à ń béèrè nọ́mbà wọn. Tí a bá ní ìbéèrè kan, we can come to my DM as well. Ṣó wa? It is well with us. So ẹ jọ̀ọ́, ẹ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò. Ẹni tí ò fẹ́ tó ń kiri, even bí ò ti ẹ̀ ká òhò ẹ pamọ́, bí ò ti ẹ̀ ṣàbúrú sí ọ létà, ṣó bond tó ti ń create yẹn nísìnyí, ó máa fún ẹ problem. Because at the end of the day, wà á kàn máa compare and contrast ni. Àwọn tó ń sọ fún ẹ pé kí, kí, kí o má dúró, kí ẹ má ṣe kan kò sí nǹkan tó burú nínú pé kéyìn ò single as long as tí ìbá ti ṣe pé ẹni tó ń tẹ̀lé yẹn ti fẹ́ ẹ it's better you stay single èèyàn tó fẹ́ ẹ tó o má rí ẹ ọ̀tọ̀ nìyẹn there is a difference between a married woman and a single lady o the fact pé o ní boyfriend kan tẹjọ́ ń dóra yín tó kàn ń lo ẹ̀ nílò mi òjò it doesn't make you a married woman tó bá dọ̀la tó fẹ́ fẹ́ yàwó mọ ibi tó máa gbà lọ tó ti máa lọ mú tiẹ̀ ó dáa. Ọ̀rọ̀ tèmi ò lópin, ẹ̀yin ọkùnrin náà ẹni tí bá ti mọ̀ pé ẹ̀ ní ìfẹ́, ó dà kó mọ́ wá gbóbò ká yín mọ́lé, ẹ mọ bí ẹ ṣe yọ ọ́ lẹ̀. Ẹ má rò pé boya nítorí ẹ ti róbó ọ̀fẹ́. Gbogbo ohun òbò tí ń dó kiri náà nísinsìnyí, ó máa, ó máa máa, ó máa máa destiny tẹ̀yin náà. Ṣé ẹ feel pé gbogbo obìnrin ló ní good spirit? Àìmọye obìnrin tó ṣe pé demon ni wọ́n, tó ṣe pé inú ẹ̀mí gan-an gan wọ́n, wọ́n, wọ́n, wọ́n eh, eh, ì ṣe èèyàn kan tí èèyàn lè darapọ̀ mọ́, tí lè join ara ẹ̀ pọ̀ mọ́. Gbogbo òbò tí wọ́n ń to kó tí ẹ bọ̀ kiri, ó ti ẹ̀ mọ̀ bóyá àwọn àjẹ́, àwọn emèrè, àwọn ọ̀gbáǹjẹ wọ́n wà níbẹ̀. A kọ́ máa lè wá sínú ilé gbogbo wọn, wọ́n mọ wá misbehave, wọ́n mọ, wọ́n mọ, wọ́n mọ wùwà aburu, wùwà wèrè. Tó bá fẹ́ fẹ́ ìyàwó lọ fẹ́ ìyàwó. Mo ti sọ fún ẹ pé èèyàn fẹ́ ìyàwó mi pé yóò rọrùn àpáàdì. Fẹ́ ẹ correctly. Bí èèyàn ṣe ń fẹ́ èèyàn ló wá ń dóbò kiri gbogbo òbò gbogbo backwardness tí ń ṣẹlẹ̀ sáyé ọkùnrin mi àwọn òbò tó ti dóńgbà kan tó ti fẹnu jẹ́jẹ̀ àwọn agbórí òbò jẹ́jẹ̀ tó ti ní í ṣe gbáǹsà owó ń sọ lórí pé olórí burúkú ló pa obìnrin tó bá sùn bá pè ọ́ lólórí burúkú lásán ọlọ́run nìkan ló lè ṣàánú rẹ̀ bẹ́ẹ̀ ni àbíwọ̀ tó tó tó ti purọ́ tán yàn jẹ́ torí òbò tó fẹ́ dó tó wá dó ẹni ẹlẹ́ni tán tó tún wá ní lára tó wá tó wá ká òwò ẹ̀ pamọ́ tó wá tún fi ń tírẹ̀tì ẹ̀ ó ṣorí burúkú láyé wọn gbọ̀n paradíṣe pọ́nlé kẹrin láàrin ò lè gbà bẹ́ẹ̀ ni bó bá tiẹ̀ wá gbé ta ní ìsìn òbó jẹ́ tuntun tán èèyàn ò rírí tá a rírí ó wá gbé ta tí ò wà kú ńkọ́ ó ti lost marriage ẹ already ṣé kó tún kú ni ìwọ náà ló sì kúkú betray ẹ̀ kí sóun ló lóun ò fi ọmọ ọkùnrin tẹ́ ń lọ ń káàtì náà tẹ́ lọ ń bá sùn nù o ẹ jẹ́ mọ̀wọ́n ara yín. Hmm, kò mọ̀ pé èfóbìnrin, kò pé èfóbìnrin o. Ọkùnrin mìí wà báyìí kò ní fẹ́ ẹ, kò dẹ̀ ní jẹ́ tí ó fi òfin yóò rí pé òun ba ayé ẹ jẹ́ délẹ̀. ìyàwó tó ń bá sì fẹ́ ò lè torí ẹ̀ kọ́lẹ̀ àbí obìnrin wo ni ó ní ayé tá wà tí ó fẹ́ mọ́ ṣe single mother kiri. Àwọn obìnrin ó stick sọ́dọ̀ ti ìwọ lọkọ máa kọ́lẹ̀. Ọlọ́run gbọ́. So please let us be wise. Let us be wise. Kódà ìgbà tí yẹn tún drop voice note láàárọ̀ ìkílẹ̀ tó mọ̀. Kódà akọ́gi ò gbọdọ̀ sóje lọ̀rọ̀ mi ni. N bó ṣe ń sunkún, èmi náà ò sá lè bá sunkún. Ẹni yẹn ti gbowó, gbowó, gbowó, gbowó, gbowó lọ́wọ́ ẹ̀. Àwọn family ẹ̀ gan tún pe ẹni yẹn pé, "Àkílé ṣe báyìí sẹ́ni, ṣe bí lọ lọ tó wá mọ́?" Ẹ ti rí pé ọ̀dájú paraku ni. Àwọn ọkùnrin tẹ ń dó, tẹ ń fẹ̀bù yín fún nìyẹn, tẹ ń bá sùn, tí ó dọ̀la tó lọ́kọ tán tí ó mọ frustrate ayé ẹ̀. Ọkùnrin míì kan delight nǹkan ba ayé obìnrin jẹ́, kánkàn mọ́ fobìnrin ka nọ́mbà, kán mọ́ list pé èyí àwọn bá sùn, tọ̀ún àwọn fẹ́, ti gbá àwọn fẹ́. Ntẹ́lò míì wà fún nìyẹn kó kàn mess up ayé obìnrin. Especially àwọn narcissist yẹn. Mò ń gbé, ah, mummy tí mo ní mò ń gbé bọ̀ yẹn, mò ń gbé wọn bọ̀. Tí mo ní psychologist ni wọ́n pé and she's also a behavioral therapist lórí ọ̀rọ̀ narcissist tá à ń sọ àti ìparí tọ́píìkì yẹn o torí pé mọ́mì yẹn wọ́n busy ní ẹ̀dẹ̀ tó mọ̀ pé time difference wa naija pẹ̀lú US I think for now we are five hours ahead of US so by the grace of God weekend yìí la fi program yẹn sí she will be coming to speak to us on all these character flaws all these character deformity in people please stop sleeping with èèyàn tí ò tí ì fẹ́ yé bá àwọn ọkùnrin tán ti fẹ́ yín sùn it doesn't end well o oh. it doesn't have a good ending forget about religion o oh. ìṣèwé àtòrí ẹ̀sìn o oh. decision ni pé mo fẹ́ dúró mi ìfẹ́ bókùnrin kankan ṣe títí ìgbà báyìí títí èyí báyìí is a decision o it doesn't have to do with religion o i dey tell una àìmọye yan church brother gan tó yẹ pé tó bá bá wọn sùn wọn ní déètì ẹ tó bá sọ fún ẹlòmíì pé virgin ẹ ò ní gbé kọ́ọ̀lù rẹ mọ́ tó ti mọ̀ pé òun ò lè rí ẹ bá ṣe zìnà wọ́n á dẹ̀ lọ síta wọ́n á lọ máa fẹ́ àwọn sister àwọn ọmọ àwọn ọmọ ìta yẹn they will be wọ́n mọ̀ mú wọn wá nu ilé ìjọsìn wá fẹ́ wọn ní ilé ìjọsìn because àwọn yẹn ń fún wọn ní nǹkan tán fẹ́ tẹ bá rí lady tó sunkún lórí péèjì godmother recently tó lóun ti pé forty four years ó láwọn church brother wọ́n fẹ́ mọ bóun ṣe zìnà òun ò dẹ̀ ṣe zìnà so wọ́n wá lọ ń fẹ́ àwọn tán ń gbà fún wọn kán mọ bá wọn sùn ẹlòmíì àti lóyún gàgàrà á dẹ̀ fẹ́ àwọn tó wá láwọn ò bá wọn ṣe panṣágà àwọn ò bá wọn ṣe fornication wọn fẹ́ àwọn sisters yẹn so this life is so complicated just maintain your own lane maintain your lane o àwọn ọkùnrin tẹ́ ń gbé kiri wọ́n dájú o obìnrin ní ìmí náà wà tó dájú bẹ́ẹ̀ kí lóbìnrin lè fẹ́ ṣe fọkùnrin bó bá fẹ́ yàn tí ò fẹ́ tó bá pẹ́ ìbára yín sùn nìkan ló lùzì Tó bá ti jẹ́ pé ẹ ti bára yín sùn, gbogbo obìnrin ló lùsì. Má jẹ ń tàn ẹ́ jẹ. No matter whatever he give you, the moment tó ti dó ẹ yẹn, ó ti ba gbogbo ohun tó fún ẹ. Because there is no price tag to fẹ́ place on yourself. But tó bá jẹ́ pé kò sí pé láǹbárí èèyàn sùn, you can do relationships. There are a lot of relationship we do. As long as tí ó bá ti ṣe pé ẹni sex nínú ẹ̀, kò wàhálà. Nobody lùsì, no gain no loss. Please learn how to make friends make friends with people instead of pé kẹ́ lọ lọ ọmọ dóra yín irọ́ kan sórí gbogbo tó bá ti rí gbogbo awẹ́ òbò ẹ gbogbo òpele òbò ẹ físíkálẹ̀ ló ti rí yàtọ̀ fún pé bóyá kinní tó ti bóyá ẹ ti ó ti rí ẹ rí ìdírí láìfù ẹ ti jọ ṣe gbogbo pẹpẹrẹsì hùn kò sí yìí kankan bẹ́ẹ̀ mọ̀mọ́ jẹ́ ń tàn jẹ́ wọ́n lè mọ̀ sọ pé rọ́ọ̀ni kọ́ ọmọ gbọ́n tí mò ń sọ bá fẹ́ bú mi kó bú mi mi ò ní pírọ́blẹ́mù but mò ń sọ yìí nítorí àwọn kan tá à ń sèvù lọ́wọ́ báyìí Bóyá mo tiẹ̀ máa involve àwọn godmother lórí case àǹtí yẹn, torí ojoojúmọ́ ni wọ́n sunkún lórí ọ̀rọ̀ òwò ẹ̀ tí yẹn ní kí. Wọ́n bá sì bá kọwọ́ bọ̀, wọ́n wulẹ̀ deport ẹ̀ wálé, kò ní, kò ní travel mọ́ tí Jésù ó fi dé. Torí ó ẹ̀ sí diaspora ló wà níyìí ọkùnrin yẹn. Please, it is well with us. Alright guys. So please share this video to teenagers, younger adults and even full grown adults àwọn ọmọ teenagers yẹn àtàwọn tó ń ṣẹ̀ grow probably all those girls in their early twenties who are still uh, holding keeping on the faith share this video to them share this video to them oh, please then there are elderly people too who are still keeping the faith please continue to keep the faith. Eh. Kìí rí bẹ́ẹ̀ mọ́ o, má jẹ ń tàn yín jẹ o. Kìí rí bẹ́ẹ̀ mọ́. A lot of people are in mess o. Serious mess. Ọlọ́run gbọ́. Serious mess. Yóò rọra, yóò rọra fi pamọ́ ni. Bí ìbá ṣe pé ìkà náà. Báwo ló ṣe fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn wá wá dúró tẹ́ni yẹn fi lọ́kọ tán tó ti fọkàn balẹ̀ pé òun ti settle down. Tani ló tó máa wá dé? Wọ́n máa threaten ẹ̀. Bẹ Ọlọ́run ju gbogbo wa lọ. Ìwọ tó ní o fẹ́, o fẹ́ pẹ nìkan lẹ́kún, o mọ̀ bóyá ìwọ gan máa sunkún kí ọjọ́ yẹn tó ṣú. So God is able. Mo kàn ní kí n create awareness yẹn ni. Please, àwọn teenagers wa, àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lajú pé kíni kan, please share this video to them and let them know. Thank you guys.